أعوذ بالله من الشيطان الرجيم بسم الله you الله والملائكة

وأصلحوا وبينوا فأولئك فأولئك والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم الله والملائكة والناس أجمعين إنك لا أولئك يلعنون أولئك تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته atọrọ àlèkún ìkíra ti gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wasallam ẹn tọrọ ọba láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànàbí wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam níjọba alìkìyàmá tí yóò lè sàyà gbangba pípò nípò kan láti fi ra àwọn ibi ìyá ọlọ́run abóhùn lágbára kan abóhùn lọ́mọ kan abóhùn lówó kan àfẹ́ ń bá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ́mọ̀ jẹ́ aṣẹ́bọ̀ pàdé rẹ̀ àbẹ́mà pàdé Allah subhanahu wa ta'ala jọ́nà lọ́n pẹ̀lú ọkàn wa mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn mọ́mọ̀ jẹ́ àjọlójú òjì àdánwò tí wọ́n bá tó jẹ́ pé ń dáàmà sọ yóò takun táàmà sí àbí ń dáàmà sí náà yóò takun táàmà sọ mọ́sà súnmí àtẹ̀yìn bẹ̀ wọ́lájọ kò sọ rẹ̀ á jẹ́ àmú á dà láyé wa dákùsànú wa gbogbo tó ń kàtúwà wá fílẹ̀ tàbí wá gúrà lọ subhanahu wa ta'ala masa bá ní gbogbo bá sí ń fẹ́ lọ la hawla wa la quwwata illa billahi azim agbára lọ subhanahu wa ta'ala in tó jẹ́ pé tí aláwà yóò ti máa fẹ́ tóbi ọdún kan àbọ̀ sísun نعم نعم sọ́tù bàkọ́rọ̀ àwọn agbẹ́dọ̀ ọlọ́run sọ́nà tàbí wípé kùránì ọmọ bá gbogbo nǹkan mú ní àwọn èmàká wá ń bẹ tí ọmọ ṣẹlẹ̀ lórí tọ́lọ̀un fi rán nàbí mẹ́jẹ̀rú kú bà wá tí a bá gbé ikú agbọ́wọ́ rẹ lọ ìjọ́ta wo kú ó làyé nù wárọ̀kọ̀ kan sẹ́ wọ́n àtẹ́sùkú mi wárọ̀kọ̀ wípé ewé kan jàbọ́ lára igi Allah subhanahu wa ta'ala wà ní màsí kálà nígbà olóhun pẹ̀lú ọ̀rọ̀ sọpá àti mẹ́rùwàtà kí ni correlation ti bẹ̀lá ní ayé àfẹ́ àtàfẹ́ káì wípé àti látàwà sáàmì ọ̀rọ̀ hajji nígbàtàbá díwájú lọ Allah subhanahu wa ta'ala ni innal ladhina yaktumuna ma anzalna min al sí àwọn èèyàn jò ń tẹ́lẹ̀ wọ́n rí pé òsàkánbẹ tí ń gbé bí òkè sọ̀fà òsàkánbẹ tí ń gbé sí bí òkè mọ́rúwà nígbà táwọn èèyàn gbà sílámù ẹ̀mí wọn kọ kí wọ́n máa lọ rèé ṣe sáàyù ìpọ̀sẹ̀sẹ̀ tọ́lọ́run ọba sọ láàrin sọ̀fà àti mọ́rúwà wípé ìsìlámù ti yé wa sáàtù wá máa fẹ̀sẹ̀ wájọ́ ìṣe sí àwọn kèfèrí ìjọ tí ó ń ṣe èmi ni mo lòkè sọ̀fà èmi mo lòkè mọ́rúwà àwọn kèfèrí lọ gbóòsà bẹ́ẹ̀ sáàmù nílò fún nǹkan míì ìrí ànẹ́bì bá ń sàlàyé fún wọn ó sì gbọdọ̀ mọ́ sàlàyé sọ nǹkan yẹn fún wọn désàlẹ̀ ọkàn wípé iṣẹ́ ọlọ́run lélẹ̀ kèèsóòsà ní òkè sọ̀fà kèèsóòsà lòkè mọ́rùwà ọwá ní tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ ìwọ ànẹ́bì ò ti yàn tiẹ̀ ṣùgbọ́n wà dọ́ padà pé innal ladina yaktumuna ma anzalna minal bayyinat gbogbo àwọn tí wọ́n bá lọ sara wọn jọ́ nìkan in tí mi ọlọ́mọ bá sọ̀kalẹ̀ látòkè sẹ́mà tí ò ní káwọn èèyàn sórí búlálì kìámà tí wọ́n bá ń dọwọ́ ọ̀bùn ó fẹ́ sẹ̀sán muslim community card gbogbo university sì wà lónìí tí ó rí amadíà ìlókúnbẹ̀ tàkúnbẹ̀ kọ̀ríbù lókúnbẹ̀ nẹ́sàn lókúnbẹ̀ torí pé ẹ̀fì gba professorship yìí islam náà lẹ́sì gbígbà àtókù ẹ̀sìn ẹwà ní ọ̀dọ́ òní soríire wọ́n òní gbọ́sìláàmù lè láti bẹ̀ innal ladina yaktumuna ma anzalna minal bayyinati tí ẹ bá wá wílọ wíbọ̀ ẹ́ nìsẹ̀ bá wà níjọba mọ́ ẹ bá wà lámọ̀jọba wà láì bí òkun ó se máa kùnú lé yíṣẹ́ ń kùn lọ́wọ́ àbíkẹ́ ẹbá se tọ́nà ọba padà nígbẹ̀yìn ayá yìí هل هذه الآية على اليهود فحسب من أهل العلم من المفسرين أي مفسر كسو wípé àwọn Yahudi gan ló ń fẹ́ لأنهم كانوا يكتمون نعوت نبيه صلوات الله وسلامه عليه torí gbogbo tọ́lọ̀ tí òun yà lẹ́bìnú tọ̀rọ̀ wọn dọ̀wọ́ bákanáà àwọn àkáàmù tí ń bẹ́ẹ̀bẹ̀ rọ́jímù wallahi alladhi la ilaha illa huwa òfin tọ́lọ̀ fún ànàbí Mùsá tí bẹ̀rẹ̀ wọ̀n rẹ̀ jíu ẹmbásí zìnà tó ti lóbin lé ẹlẹ̀kùn pálẹ̀ mẹ́mẹ́ dísìn rọ́jímù tí ń dọwọ́bò tí ń sọ ìsìláàmù ní ọkọ̀ tí èso ma àǹzẹ́rẹ̀ rẹ̀ yìí náà gbogbo àwọn tí ń bá ń pa àwọn nǹkan táwọn ọlọ́wọ̀n bá sọ̀kalẹ̀ nínú ọ̀nà àmà wàlúhúdà àti tí ó kọ̀wọ̀ èèyàn sórí láyàtà ìgbàmà ṣùgbọ́n wọ́n sàǹfẹ́ǹsì òdodo yẹn àlèdí ẹbọ ní bá ìrìnàlà ìyànáwó ìnáṣì ìkìtà ní ìta àtọ̀kẹ́rẹ̀ sínú àpọ̀lẹ́gbẹ̀ bẹ́ẹ̀sẹ̀ sẹ̀rí ọlọ́rẹ́ ọkùnrin yìí tó kò tó yọ lókè obìnrin kò lè jáàmù ọkùnrin kọ́dọ̀ ọmọ sí ẹmẹ́jà bára yíó ẹmẹ́jà lé o ọmọ èké kọ́kọ̀ àgbàlagbà ní àgbàlagbà kó sí lára sọmọ èké náà ẹmẹ́jà bí o ẹmẹ́jà bí pọ̀ ní o owó ọmọ òrukàn ẹmẹ́jà kújẹ o ogún ẹjọ́ ọbàkẹ́ ọ̀kọ́mọ̀ bá yídá sí o gbogbo nǹkan ilẹ̀ sàlàyé gbogbo àwọn tí wọ́n ń pa á má irú àwọn èèyàn wo ni wọ́n ẹni yẹn fún gbé wọn sí pé wípé ẹ máa dùn ní káàyọ ẹ máa fà ní kò ní dún ẹ máa fà ní kò ní tóra wọn ṣe jú eyín báyìí ṣe jú aná báyìí sì lè yí ṣe é kátán ṣe jú oúnjẹ báyìí ní ká fi mú wọ́n ìtráàbù yóò sì mú tán nǹkan yóò máa bàjẹ́ lójú yìí ùlẹ́ ìkẹyẹ̀ lánàá mú lọ ìjìnlẹ̀ sí kí ọlọ́run bá ti gbé wọ́n yìí mẹ́lá ìka gbogbo ọ̀rẹ́ kí àkókò tó gbéṣẹ́ fún ẹ̀yìn náà ẹ wá máa fi ìgbé wọn ṣépè ẹ máa ti sin ìní ọlọ́run wọ́n yìí láàmù láìrún gbogbo ẹgbà tí ń fẹ́nu ẹ̀ ṣépè láyé èpè yìí ọ̀bà tọ́sẹ̀ tó gbéṣẹ́ kò sí nípa àfọ́dún ẹ̀ tọ́sẹ̀ náà èpè ń sì máa ṣe déédéé irú ti yí torí mo ti sọ wípé fàlànà tó lára bọ́ọ̀lì ní gbogbo alábòsí pátá E ìjìnlẹ̀ sí kèmì ọmọ ọkọ̀ máa bá wọn èpè e ó sì máa sẹ̀ lórí náà ẹ wá pè wọn kalẹ̀ lónìí wípé ẹsẹ̀ wo ní kìtàbù àti súnnà sẹ́yìn náà ẹ pè wọn kalẹ̀ wípé prọ́fù olódo kéèyàn jẹ́ pòfẹ́sọ̀ ní àríkà ń sọ yìí kọmọ́ sí àdírífì 100 lórí ẹ̀tọ́ ètò tẹ́lẹ̀ àwọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́wà ní àwọn sí agabu wal islamiyat islamic literature ni mo sí o ọ̀tọ̀ ti islamu díẹ̀ lèrí ẹ̀kùn sí ẹ̀yìn sọ́bà ń fáwọn ìyàn gbangba ẹwà ní sí ẹ̀rí ọgbà yóò gbogbo ọmọ tó bá wá bẹ̀ kọ́ máa sórí ibú ni ẹni òun tẹbá bẹ́ ẹlọ́mọ gbọ́nta à ah, nídìí ẹ̀ sọ́gbàyì àwọlàwà ní ìwọ òun ní kíni kó tó rí bẹ̀ gbọ́n nígbò tó wà bẹ́lẹ̀ ìwọ kò ní ẹwà sọ fún mss ní ẹ̀yìn sí ẹ ní ìsìláàmù lẹ́ sí ẹ máa káàkiri gbogbo mọ́sájú tó bá ti súnmọ́ sùkú yìí ẹlọ́mọ́ sí wà sí nílẹ̀ sí bí ọ̀pẹ̀lẹ̀ náà ni sí ẹ́ tó lè dáa rẹ̀ tẹ́ ẹ bá rùn tẹ́ ẹ bára yín sọ tẹ́ ẹ lẹ́yìn tó mẹ́ba yín sòdodo ẹ gbé lọ sẹ́gbẹ̀ẹ́ sùkú yìí ẹ àwọn tí ń darí yìí ẹ ń bírí lọ́lọ́n ti gbìyànṣe pé ìyá lọ wọlé wọn wà láì wọ́n rí àdánwò ùlá ìgbẹ̀yẹ̀ láàrùn mọ̀ ìwọ sì ìwọ kò ó sì gbàgbé sí ayé ọmọ rú mọ́ bí ẹ̀ lójú gbà lọ́dọ̀ lọ èyàn mọ̀wé lọ́mọ̀wé ẹ fi ọgbọ ọgbọ ọgbọ ọgbọ ọgbọ ọgbọ ẹ fi mú fún lórí tó torí pé àwọn èèyàn ọmọ ìsìláàmù ẹ̀sì lọ ọmọ ti gà níwàwà ẹbí ṣe olórí àmírù fún àwọn tí ń ṣe súnnà wípé ilé ìtàrà ohun torípò ń gbọ́rọ̀ sí alẹ́ ùlá ìkẹgẹ́lẹ́ àwọn ọmọ ẹni gbègbè o wà lọ́ọ̀lọ́ sí gbé yí sípé wọ́n mẹ́lá ìkà ẹ̀ النبي صلى الله عليه وسلم تعينوا من حديث أبي هريرة تركوا حديث بعض لكن يقوي بعضه بعضا يقوي بعضه بعضا والحديث مع جميع تركه فحديث حسن إن شاء الله تعالى أسرني من كتم علما ẹn tí ó bá pa ìmọ̀ táwọn èyí ò sórí ìtọ́jẹ́ tọ́lọ́wọ́ bá tọ́bí pamá àbò ní àṣẹ tí mọ̀ èdọ́dọ̀ àwọn èèyàn ìlọpamọ́ ẹ̀sọ̀ fún tọ̀ wípé ultima yawm al-qiyamati biljami minan nar ọ̀kan nínú ọwọ́jà náà okùn náà o ní wọ́n kìbọ ẹni lẹ́nu tó kàkàmà wọ́n èmà wọ́n lọ náà inú sí rẹ̀ kàmà sọ́rọ̀sọ̀rọ̀sọ́lá wọ́n tó kàkàmà yawm al-qiyama ọlọ́run yẹ̀lọ́gbọ́n jáde mọ́wàá nígbàtí yẹ̀kúrùdù ha yóò ní ìjánu mélòó sàbúrú na alifalija 70,000 ìjánu tí a lè fi fàǹkà báyìí òní na jánu òní ọkọ̀ kánù jánu kọ̀sẹ́ tó tó mú tí jánu mú òfin ní jánu wọn lọ ilá sàbúrú na malakat 70,000 malakat onu ọma ọmú ìjánu kọ̀ọ̀kan ìjánu 70,000 70,000 yóò máa wá mẹ́ọ̀ kọ̀ọ̀kan tí yóò máa rí tí yóò máa yà sí yàsọ́m bí ìgbà tí a bá ní ẹgbẹ́ ọmú ìgbòlù gíbọ̀ yóò máa wá kọ́lọ̀ òtìsàdé òfòwé ìjánu ní wá ní ókìlẹ̀ ní lẹ́nu eló ìjọba ìtọ́lọ́mọ̀ fánà bí ọmọ sí ẹ̀dọ̀ ọmọ bọ́ ọgbà mílíọ̀nì jù bẹ́ẹ̀ lọ tí èsè ìtàn náà ń sọ lọ ń sọ ayé ní fi ọrẹ́ rí náà torí ní ẹ̀yìnjókò bí kan pẹ̀láwọ̀ èèyàn kan wọ́n wá ní ẹ̀hẹ́ àti bọ́ sí bí apá àti religion kí ni kọjá ẹsẹ̀ báyìí wọ́n wá gbé òdìdí prof wa sí usage torí ọmọ tí ń ṣe LMS tí ń bojú five eleven ìsìnkú wà gbogbo tí wọ́n ní kọ̀dá ẹ lọ sí ibi àwọn ẹlẹ́sìn wọn láti ui nígbẹ̀ pé ui àti usage olùbátanjọ ní ẹ́ prof wáde ọlọ́mọ ẹ̀dà lójúgbọ́ àwọn yòókù agirigori ó ní jọjọjọjọ mọ́bà lójújẹ́ níbàyó akadẹ́gbẹ̀ẹ́ níbàyó tọ́bọ́wà mọ́s tọ́bọ́wà láàrin mùsùlùmí kọ̀sẹ́ tó sọ pé ó sì sí báyìí ṣùgbọ́n kí ọlọ́run sọ fún ọ̀nà kùrán tẹ́ẹ̀mọ́ tẹ́ẹ̀mọ́ sẹ̀sì tẹ́ẹ̀mì gbọ́yé ọlọ́niyà ayúwà ní ọmọ àti Allah wọ́n àti rọ́sù wọ́n wílẹ̀ àwọn ìmìnkùn ẹ̀tẹ̀lọ́rọ̀ ẹ̀tẹ̀lọ́nàbì àtàtọ́ pàṣẹ fún yín bá a bá náà fọ́kọ̀ bọ̀ láti rí sọ́lọ̀ ń pèpè bọ̀ láti rí ulaika yal'anuhumullah wa yal'anuhumun la'inun sọ́rọ̀ ń tọ́rọ fúnra tó fi rán nẹ́bí sáwàdà nínú sótó ní ìgbẹ̀mí ìgbàyé ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìbádà wádé

tí ẹjá búra dára o àdíìsì tí e sí tọ́bá tẹnugbó jẹ yí ẹ̀rí bọ́bẹ̀ ìyí ọ̀tún yóò sì kó ti kó bẹ̀ torí pé ìyẹ́ kan bẹ nínú rẹ̀ àrùn ni inú sọ̀kọ́ náà sì kí ni o oúnjẹ yí ìyẹ́ ìdìdá ń wòsàn ìyí tábùrọ̀ ọsàn náà ni o tẹ́ ń pariwo mí kí o tí n bá torí pé ẹ̀ẹ́lẹ̀ pàmí ni kí sì náà làwọn àfá àtú sí ó náà ní gbogbo tí ànábì sọ nípa fìtì náà àtàmì ìtànàbì tọ́lọ̀ fi ẹ̀pẹ́ à ah, ó sáré pọ̀ tó tó ṣe wàhálà ṣùgbọ́n ní ọwọ́ tọ́lì ànábì àwọn àwọn ènìyàn kí wọ́n lọ́dọ̀ ànábì sàsálàm tí ó máa gbúra lórí ọdún ọlọ́run sì ní ìgbàkan fi ọ́sẹ̀ sì ní ìdíyẹ fúkẹ́ ìsọdọ́bà ọ ẹjọ́ ìjọsẹ́ lọ́pàá nípa pẹ̀lú ọsọ yọ ẹni àbúrà ó kù jọba ó ní wàláhì wàláhì láwùlà hajjil aya tí ìbá sí àkọ̀mọ̀fẹ́ta ìkọwà káyà tán túnlẹ̀ wípé ìnàlẹ̀nà yẹ túnmà àǹzẹ́lẹ̀ mẹ́rin báyìí tó lóhúdà ní bá rí ma bayyana ní sípìlì tàbí wùláìkà yà rúnmùra wà ìrìnàmùdá ìrùn tí ìbá sí aya tọ́rọ ọba sọ yìí máa ẹ̀ntọ́ lọ rẹ̀ kẹ́kọ̀ọ́ kí lọ lọ́wọ́ ìṣẹ́nà yìí wí ṣé gbogbo ẹ̀ntọ́ lọ ọkọ̀ ló yé ni àṣẹ tí ò yé òun àsọ̀rọ̀ ìyẹn ọlọ́run rẹ̀ ṣe ń tó yìí ò ní láyé wọn àbí lọ́run gbogbo ẹ̀ ń pàdé ọlọ́run tí ọkọ̀ lé kò sí inú ìṣirò wọn gbogbo ẹ̀ tó ń pàdé ọlọ́run tí ò bímọ tí gbogbo bímọ bímọ tí a bá lórí àgbà gọ́gọ́ṣìpù lẹ́yìn kí a kò sí jẹ́ sọ lórí ọ̀rọ̀ ọ̀dún gbogbo ẹjọ́ tí ọ̀gbọ̀n jẹ báálẹ̀ oko wọn wọ́n ní ìpìsọ́rọ̀ sọ́rọ̀ rẹ̀ nígbàgbà ìkàmẹ́ ìdé yìí ò ní bí wọn àdínà ẹ̀yìnwọ̀n ẹ̀ta ọ̀rọ̀ tó wá tún náà ẹ mú nǹkan yẹn lọ أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون àwọn ọmọ tààlẹ̀ tó lè bọ́ mẹ̀lú yí ìlàlẹ̀lẹ̀ ìrìnà táàbù àfẹ́ntọ́bà túbá pé à ẹ̀yọ mẹ́ta mẹ́sùkútẹ́ ìjẹ́mẹ́sẹ̀sì ẹsàmúrí jẹ́ mi ọ̀bá dá sí máa o ní lọ máa tí ẹ̀ lóòtò dá ẹ̀pọ̀gbẹ̀rí àfẹ́ ń bá lè bọ́ọ̀tà nù yí padà pé ẹ̀yọ mẹ́sẹ̀sì pẹ̀lú fún ìyókú o sẹ́rí tọ́rọ àtàbí ìbá ti ẹ̀rí ibi tí mo ti ẹ̀ kúrò fún lẹ́gbẹ́ mo fi ń wájú bá ní ìsìn pẹ̀lú gbogbo ti se sí sẹ́yìn tí bá sẹ́sì mẹ́rin program tẹ́bá bẹ́ẹ̀ sí ẹgbẹ́ máa bọ́ pàṣẹlẹ̀ láàrín náà dá o ìjọ́dẹ̀ tẹ́bálì lọ́rọ̀ ọ̀sùn authority insha Allah rahman àwọn ọmọ ìgbà fẹ́ tẹ́bálì ní ẹ́jì náà mi lápapọ̀ insha Allah àmà ìṣẹ́ rẹ̀ tọba tó wá jẹ́ pé lọ́rọ̀ ìjọba pápá ni agbó láti fi bítàwẹ̀ rẹ̀ sí lọ́wọ́ ẹ ń bá padà bá ọkẹ̀jẹ̀ pọ̀ mẹ́kẹ́ kò ní mẹ́sàn mẹ́kẹ́ ṣùgbọ́n òdó ní ọjọ́ lọ́wọ́ bí ẹ ṣe máa sọ ma mẹ́sàn pìsẹ́ntì ó ní ẹ̀ṣíṣẹ́ o kí wọ́n fi dáadáa pàtí ẹ̀yìn tíwájú rẹ̀ wà bá yẹnu kẹwàá sọ pé ọmọ sọ́kọ̀rọ̀ yóò jáde wá gbangba báyìí ní wọ́n ti ṣe púrógámù lọ sẹ́mà ìpẹ́ ẹmọkùnrin yunifásitì ẹ̀dẹ̀ mọ́sáǹdì ní tẹ́lẹ̀ ṣùgbọ́n wà láì kò sí ìsinmi àgbé òdó ti kìtàbà di súnnà asọ̀tà súnnà ìdí títí títí ọmọ yà àmì àmà lọ asọ̀tà súnnà ìdí títí títí títí àwọn náà gbádùn ara wa asọ́gbọ̀ náà títí alọ́bọ̀mí òkò ní lẹ́wà pọ̀ wá ń sọ fún ibáyìí wípé kọ́ọ̀lá lọ́wọ́ kọ́ọ̀lá rọ̀súlù orí ẹ̀lẹ̀mí náà wá o

wàhún kùfà gbogbo ẹnikẹ́ni tọ́kọtọ̀ lọ́n tọ́bẹ̀ kú sórí tó sì kẹ́kẹ́ rẹ̀ àpá gbogbo àwọn ilé aléyìn láàrín tùlọ èpí ọlọ́m̀bẹ̀ lórí gbogbo ẹmbá kú sí rí o ẹgbọ́n tọ́lọ̀ bá sọ ní ìsìn yóò ìgbẹ̀jìnà sí kí ọlọ́m̀bẹ̀ lórí ẹmbá kú sí rí o in wọ́n mọ́sálásí tó so pc èpí ọlọ́pẹ́ lórí ìlà ohun in wọ́n mọ́sálásí máa ń sọ̀pọ̀ ní èpí ọlọ́pẹ́ lórí ìlà ohun wal malaika èpí ọ̀rẹ́kẹ́ lórí wal nasi ajma'in gbogbo èèyàn pàtàkì bá ń sí pìlàyé ìgbòwọ́n náà bẹ̀rẹ̀ olè ìbéèrè wọn lé ṣé ẹ mọ̀ pẹ̀lú àwọn jọrú àwọn ẹni tí wọ́n jẹ́ ní náà wọn ò ní ara wọn sí pé gbogbo èèyàn ẹni ìpìsẹ́ ikọ̀ náà àwọn ọ̀mùtí ikọ̀ ní àwọn ń sìnà ikọ̀ ní ẹ̀yìn ó sìnà kọ́mọ̀ bó rẹ̀ ṣùgbọ́n náà wá ní gbogbo èèyàn lọ́nà bí i ẹsẹ́ pé àwọn àfáà lọ́rọ̀ mẹ́ta ní pẹ̀lú ìjọ tẹ̀gìrí ìwòlọ́wọ́ bá lò nígbà jẹ́ pé ẹni ibi láyé gbogbo èèyàn mọ́ wípé ọkọ̀ sí pé èèyàn nẹ́ntì ń gbé èèyàn ẹnìkan sí pé nínú àwọn rẹ́dì àà tá a bá rọ ti pé nẹ́ntì náà ti kọ́ rẹ́dì kan a lè ní sọ pé gbogbo èèyàn ọlọ́run ló pé ẹ̀ tọ́pọ̀ jù tí ń bẹ láyé ní máa dùn wọ́n sí pé wọ́n ti dẹ̀ ní ìpè táàbà sífẹ̀ gbà pé ẹ̀ntọ́ pọ́jú onímọ̀ ẹgbẹ̀rún wọ́n sí pé jẹ̀mọ́ kí wọ́n kàn bá ní ìtẹ́ẹ̀tì chairman local government kan kí wọ́n wá rí wípé ó kó 1 billion jẹ́ ìlọ́pàá tí àbùsọ̀bọ̀ pé àti ìdí máa bàjẹ́ lọ́sọ́ọ̀sẹ̀ àwọn àṣírí wá ní sí àlọ́ jẹ̀mọ́ kí làwọn èèyàn mọ̀ sí ìpín olórògbò àmọ́ èpè látọ̀dọ̀ ọlọ́run yóò máa yíwá bá wọn káwá dúró díẹ̀ kí là ń pè ní láàrín kí sì ni àwọn àkáàmù tó súnmọ́ èpè ìgbéni jìnà sí kí ọlọ́run pé ọlọ́run àkí ọ ọlọ́run dákun mẹ́jì àtọ́ síbẹ̀ ọ̀ ọ̀dà gbogbo ẹ ń bá jẹ́ pẹ̀pẹ̀ ní tàbí mùsùlùmí ni tí ń sàwọn aṣe mọ́sẹ̀ tọ́lọ̀ ọ̀fẹ́ aṣe sáà lè dojú kọ báyìí láàánẹ́tù àrùn láàánẹ́tù lè mùsùlùmí àlùmọ̀ ayé mùsùlùmí kan báyìí tàbí kéèkéé kan báyìí tí è tí ìkù sáà lè mọ̀ọ́mọ̀ dámú اختلف بالعلم في هذه المسألة أو أفا في مهرام لوري مسألة أو أفا كان علي بسيبي تا بريسي باي يو رأي ولي آه كل تريد أن تأفتيسي ọ̀rọ̀ kanu wọ́n kún hadith wà lórí ẹ̀ ṣùgbọ́n ní ìfẹ́ ìpẹ̀sẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kìtì wípé a lè gbé èèyàn sí pé tí è tí ìkù káwá fèsì ẹ̀ pẹ̀lú ọkọ̀ rẹ̀ báyìí àfi ká máa fi ìròyìn tí ń ṣe tí ń bí ọ̀rọ̀ bá lóye ká fi gbèsè pé anábì ní lọ́wọ́ sáré kọ yẹ́sìnkù lè bẹ́ ìgbọ́ta pẹ̀lú àwọn jáàfi sọ́nàmà bukhari ọlọ́rin ní káàdá kó lè ọjà lè jẹ́lẹ̀jẹ́lẹ̀ tó fi kí lọ rẹ̀ tí ẹ fàtúkútọ́rù ìyẹ́dù wọ́n wá ń bí ọwọ́ rẹ̀ nítorí rẹ̀ sípìlì ní èké ọlọ́rin ní káàdá ìfìkọ́rù àbí tó bá lọ jí nǹkan tó pọ̀ kò ní gbé sí pé ẹ má ń yà lẹ́yìn ìwé ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ olè wọ́n ní wọ́n di olè lọ́wọ́ ìgbè tí ń ké lórí ìsìláàmù nú o wọ́n sọ bí ìsìláàmù ṣe ṣèlú tó fi jẹ́ pé tẹ́nìkan bá tún lè jẹ́ ìgbà náà àà ọ̀tọ̀ pé ìlú wo ni ìsìláàmù ní ẹ̀yìn olórin ẹ má jalè àwọn tí wọ́n jẹ́rọ̀ ìyá rẹ̀ àwọn sọ̀hábà wọ́n sì jọba ọ̀kan nínú wọn tọ́wà àwọn tí wọ́n jọ pa kò bẹ́yìn òun lọ́rọ̀ rí bá mọ́ ìtẹ́ntìgò tí ń bá sọ̀rọ̀ nípa pé bólórí sí si tí èrò ìjúrí ọlọ́ mọ́rùwárí àkájúwa náà sí lórí ibì kan ó lọ́wọ́ sí mọ́rùwárí bá gbogbo díẹ̀ àwọn aráàlú kégbàjáde wà bá wọ́n fi pé àwọn òfin olórí àwọn ìmọ̀ lápẹjámà ní kí láàáṣẹ́ wọ́n ní nǹkan mẹ́ta gbàgbàgbà ló sí ọmọrùn náà dìde ọ̀pọ̀yọ́ ìwọ́n lápẹjámà ní ìlànà òfin ọmọ wọ́n ní nǹkan mẹ́ta ló sí sí ayé sọ́lọ́jẹ̀ wọ́n ẹ̀bá àbẹ́ ọkùnrin ta ẹjí darí ìlú ti pẹ́rọ bí sáàmà náà bẹ́ẹ̀ tó wá ṣe ń wòye ọjọ́ kan bẹ nínú oṣù ara sílù fúlọ́lídé àbí àmà darí ìlú fúlọ́lídé ẹlẹ́ẹ̀kẹta ìgbà bí ìgbẹ̀ tí ọmọ bá lè sọ̀rọ̀ lọ lè sí lọ̀wà yìí wọ́n dákù ọmọ ìyà kí ni ìntọ́fà tó fi jẹ́ pé ìdílé ìwúrí sáwọn èèyàn àbí nígbàtí òbáríkà ààrẹ ọkọ̀ ọ́fíìsì mọ́rùn ní ọ́fíìsì rí eré ni kò lè hẹ́pẹ̀ mínà lórí mánì ní kí ma ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n sàbí gómìnà lè ní lóòtọ́ ilé àti ọmọdé sì gbé nítàgbé ṣùgbọ́n àlọ́mọ̀ ọ̀dọ̀ bírẹ́dì tàbà ilé lè ní ọmọ ọkọ̀ náà nígbà tó bá iná tàbí máa bá iná gbà ní káìsò gbogbo ìmọ̀ tó gbà tó mọ́ sí nígbà tó ẹ̀yà ẹlẹ́ẹ̀kẹ́jì tí kó dìdí ọ̀kan lóṣù ìgbà ìsìn wọn inú ẹ̀kọ́ bá jẹ́ nígbàtí ilẹ̀ àwùpọ̀ ìdó mẹ́ni ọmọdé ọmọ ọ̀pọ̀ ọ̀bẹ̀ ṣùgbọ́n ọ̀sán náà ni kò bí gbogbo ọ̀ràn tí èèyàn fi máa ṣe aṣọ sára láyé aṣọ pé kan lò ní aṣọ ìsìnlẹ̀ torí wà láàrín ohun ìráyè ẹ̀fọ̀ ló fi wá yọjọ́ kẹ́lẹ̀ láàrín oṣù ìjọ tó bá sì ti fọ́n báyìí ohun ní ilé bóòlù sọ̀hàbí ìgbèlé gómìnà náà ń bẹ lójú ẹlòmí ọkọlé ọwà aṣọ ti ẹlẹ́ẹ̀kẹta tí a sọ wípé nǹkan ọkà sáàmù ọlọ́ọ̀bà bẹ̀rẹ̀ sí máa ah nù umaru tó wọmọ wọmọ wáyé ó ní ẹ̀sọ́ ìgbà tó wò tí ìgbà ìsìlámù kò bẹ́ ìbò nígbàtí ẹ̀mù tí a fẹ́ pa kíṣọ̀kù gbọ́n ní Mẹ́kà mọ́ wà ń bẹ́ jùlọ náà lọ́nà ṣùgbọ́n jọ́nà lọ́n tí wọ́n wà ń bẹ́ tó di pé àwọn sápa náà ni wọ́n wá ń sí pè mẹ́ta ó ní Allahumma áṣì màádàdà ọlọ́pàá mọye gbogbo wọn tí mo sì fọ́ ọmọye wọn wá kú tó lóhun bádàdà wá pàwọn pàkúkà wà látú inú àhàdà mẹ́sì àpò ọmọ wa máa rántí pé jọ́nà lọ́n ní ilé gẹ́tà lọ pé rárá ah, mo sì pàpọ̀ lọ́rọ̀ lójú mi nígbò mọ̀ ó ní alhamdulillah lábí ọkọ̀ ìbò hàn níbi ọ̀pọ̀ ní fọ́nà ọba tí ó jẹ́ kérò tí mo rù sí ọkọ̀ já òkú àwọn tí ń ṣèjọba àwọn bá ní à ń káàlú yìí ni àwọn tí ń ti ìjọba ti jẹ́ ní àwọn káàlú àwọn ìjáde síjọba a sì lè búí a lè gbé iṣẹ́ pé ṣùgbọ́n àmà sọ pé tí bá jíwò lù òfò ní òsè o tọ́láwà náà pẹ́ yóò jí rárá o ẹ̀tí bá ń dàwọn ẹni àláàmù oníṣẹ́mẹ́ ilé ìyàtò àwàsí mọ̀ pẹ́yìn ọ̀dàwẹ̀lẹ́ àláàmù tó rẹ̀ ìgbẹ̀rẹ̀ kọ́kọ́ ń sàmì ẹ ń bá lọ́mọ wọ́n mẹ́jọ wá ẹwọ́ ọ̀sọ́ pẹ́kọ́ máa ti mọ́jọ ọmọ ìdèmí kò ní ọmọ ìjọ mi ọmọ ọlọ́mọ lè jọba fún bàbá gbogbo ẹ ń bá ń ṣèjọba rẹ̀ ló mọ́jọ́ máa ti ọmọ ìjọ ọlọ́mọ lè jẹ́ òsinmi àwọn òsì ẹ̀yà àpọ̀ gbogbo ẹni tí ń pé ti súnà nàbí bó yóò máa tẹ́kì àmìnà àṣìpé ilẹ̀ kọ́kọ́ ń tẹ́wọ́ àdúrà tẹ́ǹsá ni gbogbo ẹni tó sọ pé kí ilé wọn máa gbóná inú lè tẹ̀ náà máa gbóná ni bá a ṣe máa gbà wọn tí bá ń ṣe kà ṣe pè ló ìròyìn ibú tí wọ́n bá ń ṣe òun ìláwọ̀ àṣe ẹ́sìn fẹ́ẹ̀ nílẹ̀ tí ó bóde tó bá wọn ní ah. ipa ọjọ́ àfá ooo àfá àdíkílá àfá ìpìlẹ̀ iṣẹ́ rẹ̀ ah. oh, ah. tẹ́ fún ta ní ìpìlẹ̀ pọ̀ gẹ́ àníkú sí ní ìpìlẹ̀ gẹ́ torí kíni ọlọ́ni iná lẹ̀dínà àwọn tí tí ọ̀ lágbára kọ́ làmẹ́yìn lórí ṣùgbọ́n ó fi ṣe ní kẹfà wà tá a máa gba ọ̀rọ̀ sọ fáàlì nàbí rẹ̀ nígbà tó bá kò mẹ́fẹ̀ láàrín lọ́wù sáré pọ̀ ọ̀rọ̀ ní káàdá àkólé ó ti dẹ̀ntà àgbẹ̀ gbẹ́jìnà síkẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n gẹ́rò lọ́wọ́lẹ̀ ń pariwo ìsìláàmù kìí sí ẹ̀ sọ pé ìsìláàmù ti sọ́ débi pé ààrin rólẹ̀ lápẹẹrẹ bí Nigeria ìsìrí o Islam ní gọ́nà ọ̀rán parí ìwà ìrẹ́bẹ́ ó ìlú ti parí ní o wọ́n ní ilé ìlú biochemistry lọ sí yọ́ ma gba 25,000 naira lọ́dọ̀ ìjọba ṣùgbọ́n níbi tí nǹkan ọ̀rùn dé lórí àájì àmú àti bẹ́tọ̀mì sí rí kò lè na 5,000 lódìdí oṣù kan àti tó bá yàpá ẹwò ìlú rọrùn ìlú ti dẹ́ra tí ọkọ̀ bá 50,000 naira ní oṣù mélòó ní àdúrà ó sì tún láǹfààní àti wà àgbàláwì kọ ọmọ sánwọ́ 1,000 so orí áwùí fifty naira ìlara wọlé ṣùgbọ́n owó epo tó jẹ́ pọ́lọ̀ lọ́dọ̀ gbogbo wa yìí bó o ní ó ṣe kárí gbogbo wọlé a máa wá san thirty naira nínú owó epo mẹ́ fifty naira láàmà tó fún yín. ilé láti pọ́ka ìdè yóò ẹgbá ló ní ìdí fourth line ma wá mú ẹgbá fẹ́ ti ọdún mẹ́wàá sẹ́tì níbi fọ́mọ̀ ọdún mẹ́wàá gbogbo wọn tó bá sì ló ń kó nǹkan bọ́ lù ní nǹkan táàlò tó fẹ́ máa ta ààrí gbẹdúrúmù lórí ẹ̀ kò sí dúdú ìkẹta ọ̀sán àwọn tí wọ́n yàn kó rẹ̀ 5,000 naira lówó oṣù díà o ṣùgbọ́n ìlú tàbá sí dáadáa àwọn tó lè fún àyíkàtà bá kó bẹ̀ ṣùgbọ́n dínú fẹ́ pa àmà ọmọ gómìnà wọ̀ yóò olóòrọ̀ bínú tàbí pàmọ̀yàn yìí o ó ní ọwọ́ àkóso ọ̀dọ́nà ẹ̀yìn ọmọ gómìnà pẹ̀lú ògbọ́nà wọn ni wọ́n pò ní àpàrà lọ́tún láwọ́ èèyàn mẹ́rin lórí bí sọ̀rọ̀ sàwùdí kí dáadáa lórí ọmọ bá tí wọ́n kàrá ìfẹ́ ọlọ́pàá yìí ó sì kó mọ́ ní ṣe lọ́bí ọdún mẹ́ta mo ọlọ́run ní ẹ̀kọ́ ọlọ́gọ́rùn díà tí wọ́n bá ti bá ti lè bẹ̀ wọ́n sí iye ohun 7 million naira wọ́n ní àwọ́ times 100 àwọ́ ọ̀sán àwọn family ẹ̀ táwọn lóò tó bá nílá tó bá ti ẹ̀ ló wẹ́ ní kúrò láàrin wa tí ò lówó tí ò ní kẹta tí ìgbà rí náà ti alọ́run ṣe gbogbo tó nínà ní gbọ́ àwọn agbo ọdún ẹ̀rọ wà ọlọ́run sì ní tó ń fẹ́nu òun ti pàṣẹ sí ẹlẹ́nu tí ó bá lẹ́nu làwọn fẹ́ ẹnì kan ọ̀gbọ́n yípadà ẹ yípadà ló bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ẹ̀sẹ̀yìn

bó wá ṣe wá ń kẹ́kọ̀ọ́ ìná wọ́n ní ẹ̀yọ ọjọ́ ìgbẹ́ ní primary school bí ìlú ṣe dáa tó yìí a máa fẹ́ yìí ní wá 1000 naira lóṣooṣù ẹ sì máa jẹun àárọ̀ ní ṣùkú ẹ máa jẹun ọ̀sán ní ṣùkú ẹ ní ìkẹtàbá ìjẹ ẹ̀kọ́ wúrà ọkọ̀ ọ̀fẹ́ yóò máa gbé lọ yóò máa dá yín padà yúnífọ́ọ̀mù ọrùn lọ́wà ìwọ̀n tó bá ti bọ́ secondary school ẹ̀yọ́ máa gba 2000 ọmọ tó bá ti wọlé sàn ẹ máa gba five thousand naira kò sì sí bí bàtà ìṣètò ẹ̀yìn one thousand mẹ́ sọ́ọ̀mà ìgbìmọ̀ kó tó gbórí sẹ́gàn tó ní ìdí kọ́ lọ́mọ bàǹkẹ́ láwùjọ lọ́dọ̀ ìjọba wọn ò ní sọ pé ìsìláàmù ọ̀sẹ̀ tó nínú wọn wọn àfẹ́ ìsìláàmù máa ń díà lọ́wọ́ ní ẹ bá díà lọ ó lè wà lẹ́ ìsìláàmù ọ̀bọ lòkó odò lè tẹ́ ẹ bá ní àwọn tí ó kó máa ń káàkiri fáwọn èèyàn ní ìsìn èébú ẹnu ẹlòmíì tí ìsìn ò lè sọ ní ọmọ ṣe mission láti ní hùtì ló wọn ẹgbẹ́ pé ah ẹ̀yìn tí wọ́n kámẹ́lẹ̀ gan olùsìnkú lọ́dọ̀ rẹ̀ ìwọ́tọ̀ yàtọ̀ ìjúnú rẹ̀ wá ń dùn àwọn tí ọ̀lọ̀ kí ó wọ́n kí ọ̀pọ̀ nínú náà àwọn tí ọ̀lọ̀ kàmí kàmí náà yóò pọ̀sọ̀ wọ́n kọ́ sí ọwọ́ ó sì kẹ́kẹ́ ọwọ́ ń sọ ìyọ́ sọ̀pọ̀ pàdánù sáyé òní kan sí ọdún yóò gbó ní lára ọkọ̀ méjì lọ yóò pa àwọn ẹ̀kọ̀ yóò dùn oyé o ti bọ́ o ń láti pẹ̀lú pé tán àgbàlagbà táwọn ọmọ wípé bàbá kéwútẹ́ èèyàn máa lẹ́tọ̀ ní kìí ṣe pá àmà fojú sí olóyún káàkiri tí àwọn bá ti ẹ̀ sí gbàgbà ẹgbẹ́ mi àti ọmọ ọ̀tọ́jú wọn torí àlè pé bàbá ìmọ̀mọ̀ lọ ọmọ ọkọ kápẹ́ntì kò sí èso ṣùgbọ́n kí wọ́n á ní ìdíwọ́ ọ̀dọ́ tó tó ń dà kí pẹ̀lú ọ̀tọ́ lọ tó kúrò àwọn obì olóbìn àájòrè lọ kí a kẹ̀rin mẹ́ẹ̀ tí ìsanwó ojú ẹ̀yẹ o lẹ́gbẹ̀ èyí ní sán sẹ́yìn náà gbọ́mọ̀ tèmi náà jọ́ ní ẹgbọ́mọ̀ ìyá abúlíká ah ẹ̀sánwó àfá ẹ̀sánwó ojúwé ọ̀dọ́là nígbàgbọ́ ọ̀rọ̀ tó kẹ́ mọ́bí ọkàn náà kò sí padà bá solúṣà bá ṣèjọ máa fọ́ra wá ilókùtà máa sí tọ́bọ́ wá jíjọ́ mẹ́jọ àwà túnmọ̀ èpè ìyẹn mẹ́rin ló pín sí wọ́n ti gbé ìkẹ́kẹ́ sí pé ìjáàmì bí ní ẹ̀yẹ lépa rẹ̀ nìyí tí èyàn bá wá gbé nǹkan sí pé ègbó ti wà lórí ẹ̀ tó lè ta padà tí ó bá tàṣẹ́ yọ́ ọ̀sọ̀ fún tọ̀tún tó gbẹ lórí ẹ̀ bí ó bá tàṣẹ́ yọ́ tàpọ̀ máa yára mùsùlùmí á bí i àrẹ̀ dáadáa yékéyéké bí ìdí láì dára á wà lè mọ̀rọ̀ tí ń bẹ́ ṣe wá mọ̀ pé tá a bá ti bọ́rù yìí kò níbi ká máa bínú sàn tí wọ́n dínà tọ́lọ́ yìí sùúrù làwọ́ ṣe sùúrù pé èpè ọjà o èpè ọjà o ibi tí ó wà gbájà làwọ́ mọ̀ wá kọ́ lẹ́gbẹ́ ah, ah, ah, prọ́fù èpè ọjà o ee muslim community grow down. broda o bi'awni rahman sanufasir wa nubayyin hadi al-ahkam bi tafsir al-qadim